ó ń sọ̀rọ̀ nípa àwọn tablig so gbogbo ọ̀rọ̀ ẹ̀rọ kọ́lá lè play so but kákan ọ̀rọ̀ àfi ṣèdánilẹ́kọ̀ọ́ fún ẹ ó ń sọ̀rọ̀ nípa àwọn tablig Saheed Shittu so ó ń sọ̀rọ̀ nípa àwọn tablig ó ń sọ̀rọ̀ nípa so ó ń sọ̀rọ̀ nípa àwọn tablig Saheed Shittu so ó ń sọ̀rọ̀ nípa àwọn tablig nípa àwọn tablig so ó ń sọ̀rọ̀ nípa àwọn tablig wípé kìnìkan kìnìkan àwọn tẹ̀blígì ṣé wọ́n ń ṣe kìnìkan ṣé wọ́n ń ṣe kìnìkan ṣé wọ́n ń ṣe kìnìkan ṣé wọ́n ń ṣe kìnìkan ṣé wọ́n mọ̀ nípa tẹ̀blígì ni ẹ́ tọ̀ tẹ̀blígì má ti jìnnà Saheed Shittu so mati ti làágùn jìnnà oníbídíà làwọn tẹ̀blígì so ẹ̀kọ́ tí wò ó sì mà òun láṣe lẹ́kọ̀ọ́ fún ẹ yìí so ẹ̀kọ́ tí ò ṣe kíni tó tó mọ̀ òun láṣe fún ẹ o mọ̀ pé wò ó kéwu àwa sì àwọn ò mọ̀ ṣèdánilẹ́kọ̀ọ́ fún ọ tó Saidi Shittu so nínú tíra àwọn tablig nínú tíra àwọn tablig tí wọ́n kó àwọn hadithu kan jọ sí Fadailul A'mal so wọ́n mú àwọn hadithu kan wá tí ń sọ̀rọ̀ nípa ìròyìn ọlọ́run ọba so hadith 80 nínú tíra tẹ̀blígì ni o ní kíní ìwá o nínú tíra àwọn tẹ̀blígì gbòǹgbò tíra àwọn so واني عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يقبض الله الأرض يوم القيامة ويطوي السماء بيمينه ثم يقول أنا الملك أين ملوك الأرض ipe Abu Hurairah ó gbẹ́gbọ̀ wá látọ̀dọ̀ Ànábì ọ̀sẹ́lẹ́mù ipe Ànábì ọ̀sẹ́lẹ́mù sọ ipe allọ́bàdẹ́dà yaqbidullahu al-arda yawm al-qiyamah allọ́bàdẹ́dà yóò di ilẹ̀ allọ́bàdẹ́dà yóò ṣe kíni yóò di ilẹ̀ mú yóò di ilẹ̀ mú that is yóò kó ilẹ̀ jọ that is yóò kó ilẹ̀ jọ níjọ́ gbẹ̀dà kìyàmà wọ̀yẹ́tùwì sàmà yóò dẹ̀ ká sánmà kò bìyẹ̀mí nìhì pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ thumma yaqul lẹ́yìn gbaná lọ́ba ẹ̀dá ó wàá sọ pé analmaliku ipò òun gangan ni ọba lórí gbogbo nǹkan òun gangan ló ní kápá lórí gbogbo nǹkan aina mulukul ard ibo làwọn ọba ayé wà so ibo làwọn kìtà ní wà ibo ni àwọn ọba ayé wà tọ́ mọ́ wá gbọ́n táwọn tẹ̀blígì ṣe nípa ìròyìn ọlọ́run ọba tí ń bẹ̀ẹ̀ yẹn ó mọ̀ pé tọ́ bìyẹ̀mí nìyí tí anábì ọ̀sọ́dá musa ipa lọ́bàdẹ́dà yóò ká sámákò pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ ó mọ̀ pé ìròyìn ni ó mọ̀ pé ìròyìn ọlọ́run ọba ni so ìròyìn allahu subhanahu wa ta'ala ni mọ́ wá wọn táwọn tẹ̀blígì ṣe aláìmọ̀kan so àwọn tẹ̀blígì máa wá wọn tó ń ṣe láláyé nípa ìròyìn ọlọ́run ọba tẹ̀blígì sọ pé àlàyé ẹ mọ̀ gbọ́ o tẹ̀blígì sọ pé àlàyé ẹ mọ̀ gbọ́ àlàyé táwọn tẹ̀blígì ṣe wọ́n ní sísọ pé ọlọ́run gba sísọ pé ọlọ́run gba ilẹ̀ mú kan sánmà ọwọ́ ọlọ́run àti àwọn ohun tí ó jọ bẹ́ẹ̀ jẹ́ ohun tó ti kọjá làákàyè wa tí a kò sì lè fi júwe ọlọ́run nítorí pé kò fi nǹkan kan jọ àwọn ẹ̀dá rẹ̀ Saidi Shittu sọgbọ́n tá àlàyé àwọn tẹ̀blígì ọmọ ìyá rẹ̀ báyà bí sọ̀rọ̀ sáwọn eléyìí ló sọ fún wa ní súnà ni wọ́n bọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ yìí ìbéè pa nǹkan ń gbé ọ ni àwọn ẹ̀kọ́ yìí jìnnà fún ẹ nínú tíra àwọn tẹ̀blígì lélẹ́yìn wà Fadailul A'mal so tí wọ́n tú sí èdè Yorùbá so àlàyé lórí ìròyìn Ọlọ́run ọba wọ́n ní sísọ pé ọlọ́run gba ilẹ̀ mú kan sánmà so ọlọ́run gba ilẹ̀ mú ó tún wá ká sánmà ọwọ́ ọlọ́run àti àwọn ohun tí ó jọ bẹ́ẹ̀ jẹ́ ohun tó ti ohun tí ó kọjá làákàyè wa so tí a kò sì lè fi júwe ọlọ́run nítorí pé kò fi nǹkan kan jọ àwọn ẹ̀dá rẹ̀ àkọ́kọ́ náà ni pé lóòótọ́ alọ́bàdẹ́dà kò fi nǹkan kan ju àwọn ẹ̀dá rẹ̀ laysa kamithlihi shay wa huwa as-sami'ul basir alọ́bàdẹ́dà kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ dẹ̀ ni a máa gbọ́ a sì máa ṣe kíni a máa ríran so tí gbígbọ́ rẹ̀ ò jọ tẹ̀dá kankan tí ìríran rẹ̀ ò jọ tẹ̀dá kankan so alọ́bàdẹ́dà a lè fi wé nǹkan kan nínú àwọn ẹ̀dá rẹ̀ àmọ́ nínú usulu àwọn alu sunna wal jama nínú ìpìlẹ̀ sunna nínú ìpìlẹ̀ islam òun náà ní pé ká fi àwọn ìròyìn ọlọ́run ọba tó fi ìròyìn ara rẹ̀ ká fi rin rẹ̀ fún ká fi rin rẹ̀ fún ọlọ́run ọba ká fìdí rẹ̀ múlẹ̀ ipe bó ṣe rí nù so láláì ní sọ pé ó jọ tẹ̀dá kankan láláì ní fẹ́ yí ìtumọ̀ rẹ̀ kó níbi tó wà bẹ́ẹ̀ dẹ̀ ni láláì ní fẹ́ pẹ́ sẹ́gbẹ́ kan bí àwọn tẹ̀blígì ṣe pẹ́ sẹ́gbẹ́ kan so gẹ́gẹ́ bọ́n ṣe tẹ̀fúìdù ń bí so tẹ̀fúìdù ni wọ́n táwọn tẹ̀blígì ṣe yìí kì í ṣe súnà kì í ṣe lànà àwọn àlò súnà ni so oníbídíà làwọn tẹ̀blígì má wulẹ̀ tí ìdààmú ara rẹ̀ so eléyìí kàn jẹ́ kan àwọn kan pọ̀ tó sọ wọ́n di oníbídíà gan tó pọ̀ gan so tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ so but àìlẹ́kọ̀ọ́ tó lẹ́kọ̀ọ́ ó kàn jáde ó wà máa pariwo àwọn tẹ̀blíkù àwọn tẹ̀blíkù àwọn tẹ̀blíkù àwọn tẹ̀blíkù àwọn tẹ̀blíkù àwọn tẹ̀blíkù ah ah so tọ eléyìí báyìí nìsín kì í ṣe súnà nàbì so súnà ní pé ká fi ìròyìn ọlọ́run ọba rinlẹ̀ fún ọlọ́run ọba bó ṣe sọ àti bí ànábì rẹ̀ ṣe ròyìn rẹ̀ ànábì rẹ̀ ròyìn rẹ̀ pé alọ́bàdẹ́dà yóò ṣe kíni alọ́bàdẹ́dà yóò gba ilẹ̀ mújọ́ gbẹ́dà kìámà tí ó kójọ so yóò dẹ̀ kásánmà yóò kásánmà pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ so gẹ́gẹ́ bí mùsùlùmí tó ń tẹ̀lé súnà nábì ضمان عليك واجب عليك أن تثبت صفة الله سبحانه وتعالى التي كانت في هذا الحديث ọ̀nà yẹn ni fún ẹ kó o fi ìròyìn ọlọ́run ọba tí ń bẹ níbi àdísù ìrìn lẹ̀ sọ pé ọlọ́run ọba lọ́wọ́ ọ̀tún lóòótọ́ àmọ́ kò jọ tèèyàn kò jọ tẹ̀dá kankan kò jọ ti nǹkan kan náà àwọn ẹ̀dá ọlọ́run ọba so ó ní bó ṣe wo òun Allahu subhanahu wa ta'ala so àmọ́ àwọn tàbílíkì sọ pé rárá o àwọn ìròyìn báyìí bí ọwọ́ àti àwọn ìròyìn míì tó bá yàtọ̀ sí ó jẹ́ ohun tó já sí wípé ó kọjá làákàyè àwọn ọmọ ènìyàn ṣé ìtumọ̀ yẹmínú ìtumọ̀ yẹmínú tálọ́bà ẹ̀dà fi ròyìn ara rẹ̀ nínú Qur'anul Karim tí ànábì sọ́rọ́ mu náà dẹ̀ sọ ń bí ṣé ìtumọ̀ yẹmínú wá dàrú nú èdè lárúbáwá ni kò dàrú náà sọ ìtumọ̀ yẹmín ṣé ó dàrú nú èdè lárúbáwá ni sọ ìtumọ̀ yẹdù kò dàrú nú èdè lárúbáwá so àmọ́ àwọn tẹ̀blígì sọ pé rárá o ipe ó kọjá làákàyè ohun tá ó kọjá làákàyè tiwa ipe a kò lè fi a kò lè fi ròyìn ọlọ́run ọba nítorí nítorí pé kò fi nǹkan kan jọ àwọn ẹ̀dá rẹ̀ lóòótọ́ alọ́ba ẹ̀dá kò jọ àwọn ẹ̀dá rẹ̀ lọ́nà kankan ẹ̀dá rẹ̀ kankan ò sì jọ laysa kamithli shay so laysa kamithli shay lóòótọ́ alọ́bàáyẹ̀dà ló sọ àmọ́ ó fi àwọn nǹkan kan ròyìn ara rẹ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ fi rinlẹ̀ àmọ́ kò jọ ti ẹ̀dá kankan nínú àwọn ẹ̀dá rẹ̀ so alọ́bàáyẹ̀dà ń gbọ́ nìsín so àwa tá a jọ ọmọ ènìyàn à ń gbọ́ ṣé gbígbọ́ ọlọ́run ọba wà sọ pé bíi tiwa ni rárá kò jọ tiwa náà kò tiẹ̀ jọ tiwa rárá ti rárá nítorí òun lọ́ba tí ń gbọ́ gbogbo nǹkan èmi bí mo ṣe jòkó yìí nìsín in ń bẹ níta èmi ò gbọ́ so kódà ohun tí ń bẹ nínú léwẹ̀ tí ń bẹ nínú léwẹ̀ ń bí ń gbọ́ dègbòdépò tí wàá gbọ́ ohun tí ń bẹ ní <laughs> tí wàá gbọ́ ohun tí ń bẹ ní jìnnàjìnnà so but Allah bá dẹ́dà muhitun bi kulli shay'in sam'an ó rọ kiri ká gbogbo nǹkan ní ti gbígbọ́ gbogbo nǹkan ní ń so wíwá ìkójọ́ tiwa so a sì gbọ́dọ̀ fi rinlẹ̀ ipẹ́ Allah bá dẹ́dà ń gbọ́ so Allah bá dẹ́dà ń gbọ́ so bẹ́ẹ̀ náà ní tálọ́bà ẹ̀dá bá fi ọwọ́ ròyìn ara rẹ̀ agbọ́dọ̀ fi rinlẹ̀ pé ó lọ́wọ́ àmọ́ kò jọ ti ẹ̀dá kankan kò jọ ti nǹkan kan nù tọ́lọ̀ wọn bá dá àmọ́ àwọn tẹ̀blígì rárá wọn pẹ́ sẹ́gbẹ́ kan ni sọ̀sáwọn eléyìí lọ́wọ́ àmọ́ bàbá sọ alíkúrò kó lọ jòkó rẹ̀ jẹ́ má para rẹ̀ má ṣàgídí ohun tó mọ̀ so owó ló sọ pé o ní gba ọjà lọ lọ máa fún àwọn àlmájìrì lóòjọ́ ní ten ten thousand àbí five five thousand kódà kò bá jẹ́ two two two thousand ló bá dé fún wọn gan lọ máa fi ṣàánú àwọn aláìní tí wọ́n ń bẹ lọ́jà tó yá sí pé wọ́n ń wá ohun tí wọ́n jẹ so lọ máa fi ṣàánú wọn má wàá máa lẹ́nu fún àwọn àbí pé ọlọ́run kẹ́ ọ ọlọ́run kẹ́ ó kẹ́ ọ náà nù kò lóhùn lè kẹ́ lómi pẹ̀lú owó àmọ́ má wàá máa sọ fún wa lọ máa ná fún àwọn àlmájìrì so tó bá sì já àwọn ọmọ tó kó tira wọn náà ló máa ná fún máa ná fún wọn kó máa rí lára wọn so kó máa rí pé ah ọ̀gá wọn tiẹ̀ <laughs> ọ̀gá wọn tiẹ̀ ó tiẹ̀ bù sára ọ̀gá wọn díẹ̀ so máa ṣe bẹ́ẹ̀ so àwa ń tì wá ń bí kéwúlà wá ké kéwúlà sì ń kọ á sì máa kọ àwo sì ní dínẹ́rà márùn-ún kan lọ́wọ́ rẹ̀ so ẹ̀hẹ́n but àwa ní kéwútà wò kọ lára rẹ̀ náà lélẹ́yìí so kí á lọ́ọ́ bàdẹ́dà kó má ṣáà ṣe kó má ṣáà ṣe kíni so kọ́mọ́sá ṣe wàlá àtàràkítọ́wì ni o kọ́mọ́sá ṣe àmọ̀nà rẹ ẹ kó bá wa tọ́ ọ sọ́nà so kó bá wa tọ́ ọ sọ́nà àwọn tẹ̀blígì gbò so ń sọ̀rọ̀ àwọn ikhwan ìráyè láti wọnú ọ̀rọ̀ àwọn eléyìí so àwọn ikhwan bò ikhwan tó já sí pé ojú ọ̀nà wọn rèé so ojú ọ̀nà ojú ọ̀nà wọn rèé so kò yàtọ̀ sí kò yàtọ̀ sí ojú ọ̀nà àwọn ikhwan ojú ọ̀nà sufi nìyàwó àti tẹ̀blígì yìí àti tẹ̀blígì yìí gan. mo fọ́ lọ́wọ́ wa tó bá sọ mi sọ sí kọlọ̀ jẹ mí yá o kọlọ̀ jọ tó bá sọ sí ẹ kọlọ̀ jẹ mí yá o kọlọ̀ jẹ mí yá tó bá kọ́ mo sọ sí mi o. wà á láìka ní ó máa ń sọ̀rọ̀ mi gbà mí tó bá tẹ́tí báyìí wà ṣe àwọn tí mo lẹ̀ wọ́n máa wò kí ló kò yé mi wọ́n á tún kò ní yé mi ó máa ń sọ̀rọ̀ bó ń yé mi kàrí tí mo bò sọ o gàrí tí mò ń sọ o ó máa ń sọ̀rọ̀ yékéyéké tó pé àwọn terminology bíi tó fi ń sọ bóyá àwọn kò ní yé èèyàn kò yé mi ẹ má jẹ́ kó yá wọn yẹn wàhálà kò yé mi tí bá ṣàbò sí ẹ̀kọ́ náà jẹ̀mí yá kò kì í yé mi rárá bóyá àwọn bó ṣe máa ń sọ ni o ọrú ẹ̀dẹ̀ dùn kò sí bọ́ọ̀rù ẹ̀sìn bọ́tì àwọn ọ̀rọ̀ akọ̀dá ìgbọ̀wé yẹn rú ó lè ní eh, àwọn àfáàyè wá ṣe kan àwọn kíní kan àwọn ọ̀rọ̀ bóyá àwọn ọ̀rọ̀ tó jẹ́ báwọn òun àti ìyàpọ̀ lọ́jọ́ ń fà á tó jẹ́ kó ló ń jẹ́ pé tó bá gbé wá íńtánẹ́ẹ̀tì tí ẹ̀kọ́ wọn tó ń tọ̀ ìjọba sẹ́ẹ̀lì fún ẹ̀sìn ẹ̀sìn síra wọn láti fi jọba bára wọn tákù ara wọn tó máa fi kọjọba tákù ara wọn àbíkọ́ fi sọ́ọ̀tì ara wọn tó bá gbé sórí íńtánẹ́ẹ̀tì tẹ́yìn bá ń gbọ́ kò níyé yìí irú àwọn ọ̀rọ̀ tó máa ń sọ nìyẹn ṣé àwọn tẹ̀yìn máa pẹ̀lú àfààní làwọn àfàà wọ́ọ̀dù ní àwọn àná kò wọ́ọ̀tì àfàà àdúgbò tó gbóhùn tó wí kò yé èèyàn. ẹ Saheed Shittu kò lè yí ọ lẹ́vù ẹ̀kọ́ rẹ ni kò lè yí ẹ kò tó bẹ́ẹ̀ ò lè bọ́ yé láyé àfi tó bá ṣe tán àti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn hmm, ó ń retí kó gbàgbọ́ yé ọ̀rọ̀ Sheikh Abdulgani Juma àwọn ò lè gbọ́ yé ó lè ṣe kí ni ò lè gbọ́ yé àwọn kan náà ní pé so àìkẹ́kọ̀ọ́ kò lè jẹ́ kó gbọ́ yé and again ẹlẹ́ẹ̀kejì lẹ́vù orí gbígbóná rẹ kò lè jẹ́ kó gbọ́yé nítorí èyí farabalẹ̀ onígìràgìrà ni ọ́ so onígìràgìrà òun ní èyí farabalẹ̀ hmm. so ó máa ń ṣe bí fúláàgì nàìjíríà kó máa gbọ̀n kó máa gbọ̀n ó máa ń gbọ̀n gan so èyí farabalẹ̀ rárá àti rárá so ìdínú tí ò lè fi yẹ so and again irú àwọn sheikh abdulgani juma bíi senior lecturer pátápátá ni wọ́n jẹ́ sí ẹ so oma ìwọ sèré ń sìn bí pre-nursery àbí kindergarten tọ́ba ní ká fẹ́ enrol ẹ based on class level nípa ẹ̀kọ́ ẹ̀sìn bí kindergarten ló ti bẹ̀rẹ̀ so imagine so tí ẹni tó jẹ́ bí senior lecturer àbí professor tó yà sí pé àwọn ẹni tí àwọn wà bí yunifásitì ló yẹ kó máa ṣe kíni kó máa tútọ̀ kó máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún pẹ̀lú standard àgbọ́yé ìmọ̀ tiwọn so kí ìwọ tó jẹ́ bí ọmọ kindergarten tó yẹ kó wà ní kindergarten kó wá sọ pé standardi ìjẹ́ professor àbí standardi ìjẹ́ senior lecturer tí senior lecturer fi ń ṣe kíni tí fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ yunifásitì kó wá sọ pé o fẹ́ fi ọpọlọ kindergarten rẹ o sọ pé o fẹ́ fi gbọ́ yé o ò lè gbọ́ yé náà ìwọ tó ṣì wà ní kindergarten so ìwọ tó ṣì wà ní crèche ó ṣì wà ní kindergarten ó fẹ́ ṣe kí ni ó fẹ́ gbàgbọ́ yé standard tí wọ́n fi ń bá ọmọ yunifásitì sọ̀rọ̀ so eléyìí kò kàn <laughs> so lẹ́vù rẹ̀ ò tí ì dé gbogbo àwọn sì lò gan ó sì ṣe kíni ó sì so ó sì kéré gan so lẹ́vù rẹ̀ kéré gan ó yẹ ọba àwọn Saheed Shittu so ó lè gbọ́ yé ìyẹn bẹ́ẹ̀ tọ́ Saheed Shittu jẹ́ ká wá jẹ́ ká wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọ lórí ètò kù